This audio is brought to you by MDCU Recording Studio. Please consider donating to help our running costs and future project by visiting www.maskwatch.com slash donation. الحمد لله الكبير المتعال الحنان المنان فعال لما يريد واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عباد الله اتقوا الله وادخلوا في سلم كافه ya ko muri abu alhamdulillah hutu ba jima na ni shaitan aka ki shaitan ororo rabi ne ro ka shaitan arjano en wana mi ro ke da to kenan ne shaitan abi ki shaitan ana ka kon bi gwaza ana bi iblis aden no ban adabi ne ro kene kese ne shaitan wallahi shaitan nada en ruhu shaitan nada en kata ni kata ni shaitan na bi iblis ago ki shaitan iblis on mana ai da tete dokila ogu yannahum ajma'in illa ibadaka minhum almuhasin aka omori mi ne gwa bada e wala che ina na kaka e wo mori wa shode du ama shaytana da a bada da pen odo kuma kuma ne da pe odo di be ne da pe a ozo zo zo da ni that en na jen enwene eh aka aka la aqudanna lahum siratal muttaqin omori ya na jezuwa abone ne ba asim ba toro de ba sa se wo muri iba na jedu ai no dono e ana kusala ye zeke na e kana ni jihad ye zeke na e kana ni kewi ye zeke na ama e kana ni koro di di shode wa ababone mo na e bi a jedu jo kene summa la atiyannahum min bayni aydihim wa an aymanihim wa an shama'ilihim di a di ko guwa di a zo zo di ko guwa di a bo ha ko guwa omori enra mane mo katiteka enyum ni niwe sire ka okwo omori azo kuma kono omori tumne hanon ekwe wabo arwai ni okumukumi enu mona parahu enra eche eche hiture eche eche huze otura e ka para kideka non ka ba onaye ebi shetan nkona bu ka badua a nyoza ni rinye na zibe ya masori ejanyi shetan wana be joza ngwahi daika angwe hiye chireu dom kazu kunya mkireza sheitani lanatullah alayhi mun nawa shaitan mun ozinu mun ni to thousand tarjan wan o kanyi sai nyo kunya nai ni shaitan sheitani wono muri kai ka inna shaitana kana lil insani aduwan mubina umuri ka pata tara shaitan onni vyana hure to he aza obin ihe nye ọnwa enwu do disturb an do na abo do jezo boro da zi kozgiwa ago do mu ire kasan inna shaytana lakum aduwwun fattakhizuhu aduwa pada kitara shaytan on bia no bin omori oga kamon on bia no an ewre yara ta wazin ni ewre omori ka de e on e re zone be zi sheitani ni juwa badua duwa kul a'udhu bi rabbin nas malikin nas nadata duwa poitere hun wo murihin e muri hada e ona bo hinu hada e ona bo duwa kaka e omuri osere e hun na ben kata oni sheitani ko we ni duka minal jinnati wan nas ana za kutoda azi sheitan ala ati sheitan aljanu e sheitan aljanu kana anya anya wadan agwabo duwere ka azokuma kumi arwai na farahu okala troza ana na kaka on ba sewori konu wada ona yake shaitan on ne ona watro shaitan na da ha dan nan shaitan on ada trona ka o dozibe na kaka e won to muri oshobe do na ina da ha dan nan ona wi shaitan ona ba hura do yanika ozo di yɔn wahura ne dai ka agbe kene ka o siri a na dɔri ne ɔnɔ bi shetan ona adozi le tse bɛ ka asa asa democracy democracy anana ba man ɔzane taban na mɛ bɛn ni shetan dari hɔ a ne dɛma ne kan ɔmo ne nabɔ ɔha ihu na bozi shaitan na nabi iblis ọ mozi anakwogwan anaghị nada do morihi onwata inu quran aha ọrụ ọrụ dola shenube owu anyanwa ka ine bilen na ọya onye ọ na-esọ katenwe ebin shaitan na ọtọ na-esọ katenwe agwa enyo na abụọ na-esọ katenwe ebi shaitan then azara bi nai ka aya ko wa nyi sai mame agwa don to muri kijayo sin ma ko ka ka uzu billahi minash shaitani rajim awo kuma na shaitano be mutuma na ya ko daga ka ya bobo kuma na wara bara shaitan aya ko daga ka uzu billahi minash shaitani rajim rohin wa wen omori subhanahu wa ta'ala dole sunu ka shaitani enerenyi talabul ulu fil ard eniwe ne subani enwe na-ezika kene here na ebeba na ebeba shetani ara nyere eze na ana ka izon eze eze obin eze manfani? ama agwika eze eze non la ala aidihim ehun we no jine horebe e ma dotuzo shetani ebin bẹ́ẹ̀ ni tó rẹ̀ ìdáwọ́ nù ẹ̀ náà kẹ́hìn wẹ̀ náà ni den ni yaza ho ni brɛdɛ men den ni here zan ona da da ka ho man sɛ mi bi non do master ka full life ko muri bɛ na do sɛ ati ne ne da gwete no mo ya nin a boze ana ka ka o bo do dividend ayɔ ne han o de ka hɛ kɛ kura dɛ kanɔri ɛwa saabi nationalism o de ka mɔlɔ pɛ. daa me nwa pɛ dɛka ozozo zɔ wele oze kaa asaasa bolo die ne korɔ sebe kɛnɛ ɛdɛ ka ko ana ɛdɛ ɛdɛ mani ba laaye o daake nationality oze ka ɔzɔbi dayus diasa ɔdunɔ ɛnyidɔ kɛ. ebere sɛ mma na bɛ de etwa n'ɔro daa na ɔnɔro dɔɔ dɔɔ dɔɔ dɔɔso ewɔ dɔɔ dɔɔ wɔ awɔ dɛka ɔnɔri hadara it's a civilization civilization ɔmin de yɛ abosi de nyi de han ana ika ɔbɛ nimu no de yɛ ame kɔzɔ mɛrɛ so do a mɛrɛ so ɛrɛ so awoe dɔɔ dɔɔ mɛ korɔ n'ɔbi kɛ korɔ awoe. agwabo obore ko muri nke nenyi wanyane poisere hunwe ozinu shaitan ko muri osere hunu shaitan agukabete nyangun de ka akeni wa kozigi de na dure ere kera to henen riso jasan pitine nora cheka hete de odoro rora anwo awon dora meka ori airola ishetanu mi rere ozokwelere ibore anan ala ma nyekehi ada kware ya ọla ma shehe tite ezi nzọ mmebe na ee mba anyị kehe na ngwụ nọ otu hie nọ otu hie nọ ọnụ biznes an ada ekwu ya ngwe mụrụ hi mmebe ahụ meda ara ewe mere anyị kuma ọ instead ka ọkwa mụrụ ya ma sewori ka asị dị na tụrụ ha ka asị wụrụ na ọ da akwa mme mma ahụ ara ka kasị mere kụ katin rẹ dare ka kifiki remre then a bodo tv rein rein that varan don you different colors in anan ki democracy ka aba ni ni intikhab aba jini to he vote a bozo kwa kan na ke vote arwo nya ni kaduna ko ni vote ka video no win arwo no bi ka filin eto ni hure vote an vote ya kuoze eto ni hure vote same same ba wajin ọbasanjọ mẹbẹ kẹna kẹdẹ kúrò anyoyi ẹdẹ e ọbasanjọ mẹbẹ mẹbẹ oyi sisi bẹ nyima ni zamẹ ìtẹpọtítà ọ̀nà bàbà nanan ẹdẹ kùtà bàbà nanan ilé yẹ ọtí tẹ abuja ngwari mpa thirty five thousand estate bẹ nàárín sẹmẹ adaki wo tọ́nà kọ́ àbẹ̀mí bóyá náà bá ṣe àbá mọ́mẹ́ntì akiri jẹ́ náà bá zọ́ rí jẹ́ náà bá zẹ́ dọ́ ọtí wa náà èrè ni. sameda arwa trarwa na ko ne wodka arwa no bi kafiri ye got got o me kufur e bo zo ko mori yobe a he ko be ni انتخاب والديمقراطية دين دين ماذا؟ دين محمد لا ألف لا دين الإسلام وهذا الدين الشيطان ngoda enyo izana se honan anara iva male enyo konya na se honan eza isho iza honan da okwo muri hiwi biasite ye me vote and ye ba me democracy bi ko vote kufura na muri kwen be we na ni re hawa non be kan ne kan na ni re muri government of the people for the people by the people ene tro ngwen wona em jove na go da ko weche de na senate de hino mezo ene ya chere ni senate ko governor ko senate ko me senate ka me la hukmu ila allah inil hukmu ila lillah enyi sana hyoda odo mori hi so that e go da wo weche ruru odo no bana o weche kaka e kwara wajin e da kunyu koro monday da da kata na da aka waka ke waka ka ile no na banyo kaka me do ka me ja ke wehe ni sada da kunya kurola danyi mes ene citizen am ocho no otete ze kare wa he kori nwe ze kaka asa ni modern modern way of worshiping idol the idol is democracy una wa hai honem kati democracy demo na take up word na anyi demo demolition ɔno require ma wɔ dem o dem a bi dem o odi bi ɔbɛn so democracy ɔnyɛ ho na waako ne ahorow na roho ɔma no gyeni hutu bada kisaka atɔ hɛ de vote fa atɔ hɛ who are you who are you deceiving ɔna sɛ kɛ dɔre dɔre no wo jɔba do wa ahi kɛ ne deceive. waka ye wodo ahɔ pa na di idu huro wia wodo ɔtɔ ɔmɛde rɛbɛ na ɛna hyɛ kɛyi dɔri dɛ baahe kai ehi ekuka do na yahi kai kui wannan addini ne wannan jihadi ne kui kɔkari ku mutu halaka ɛwɔ mu kɔkari do esu agu vote ɛkɛ vote akɔ anabɛ musa ani bɔbɔ bi buhari yɛn abdi bi amɔnɔsa bi ni ani bɔbɔ bi abdulsalam ɔna bi ani bɔbɔ bi abacha ani bɔbɔ bi aba na akɔ baba na ewu ayi disi bi ma wɔn nura lahɛba bɔlɔ wɔn nura eniro ayi akusɔ bi nura ewero it's not a way to go by anyi kɔmri hɔn nyi way and omori kete nyɛ wa edu lahom mastatɔtum min kowa. wa min ribatul layl e ko nya o ko jin tu kalimatu la ilaha illallah ko ete ne koronon anan kusman ibn fud rahimahullah meme abanai me ani ibrahim to ka aparaka na mugu ana ak ozore mi ozore ne isu ozore mi nisu wallahi lazim kalimatu la ilaha illallah democrat of the shahira that diamond democrat as shahira ibrahim de kụrụ nya nete demokrasi ọ ekwuwe da emu demokrasi ọ ekwuwe america ene father of democracy ịzọ ọba nwa jin ete da ka selection na enwe nema election selection da aba da aba ana aba an ana aba da aba ara ya ọ ewu ewi ọ na-ebe ewi ọnụ buhari ni etu buhari to eni wa ka ọzọ o na nyi fi gọ na wasa ba aba me de ebe adịnekọ ịzọ ọha ịzọ ọnụ kuma wa kuri demokrasi anyị sa ha bụ because the next m kọrọ so dai ke wọ n'ọdọ esi ọrị dai kọ n'ịdị n'isi esi citizen ẹyin mẹni da àwọn inshallah taala ẹyẹra mẹyìn àtàwọn ẹyin mẹrin àgẹ wọ́n bá gẹrẹ wọn kọ́ ọ̀yàn ìyẹn mẹyìn déjé yìí mẹ bọ̀tàmá kàyà kú dísẹ́ńsọ lò tí a eh. kó join this bad wagons. si moto chochi chozi moto ni kudu chozi an kama bahire alakia ye leshikia uta na now do Eze aza hele nyide tunan ani bilo tasu ha yoki nona hapa na jizan hapa na kunjazan hapa na jizani ya ya ya ya rete ngore tayo aka ni bila na sisudan ebo mori kenan ogoyi emori kene ogoyi abiri wa kuno ọba na dame bona nan dapiri tu eben ya ke ya bo han anyi wena ko wori saudi bona ka kun sa herago kama ni rago da islam konto muri ke eto si di yoro ku ine hidan azam maslatu azam azam momen de ko tibun temian saudi sala re kono ben abona ku jihad now ide ni de kafir usama bi kafir ya ko muri hawo ene jintu announce en wena ba ya we are very sure ajure na ne tetu ya win corona usama kafir or not ihe no ye corona bi kafir and ihe no ye ma na ye ma na ya no we na azizi ne we na azizi okwa muri wena nya bozan abada troza ana ahia da no no no no bi shaitan abe na cherisa ana cherisa ke nwodo nodo da oza ne ibrahim on rozo ntomri ahun na da nodo non ono bi shaitan aba na nwere ka biza ya kwengo akwaba ha ono bi shaitan za ya kwengo da simire muri maka no <coughs> mi are onin islam no se

munafika din لا إله هؤلاء ولا إله إلا لا إله مسلم ولا إله الكفار ولكنهم مزبزبون بين ذلك ايه اذن ايه اذن أمورك مذنن ان المنافقين في الدرك الأسفر من النار ولن تجد لهم نصيرا أمورك مذنن ان با هنا هنا ني ككل ني ران اي وين انا مكن اي سهونا نن because ايه كان ebuzoni bidawa then awa ya na ima o enwere na anyị na ama wee rịọ ọdụ tọwa kaiwa ka ọsọ na wee tumgbe ọba jọọ ndọrọ ndọwa kaiwa wee kwụnye nka aji igwe obe ijuwa dure ma ntara tutututu wa ahụrụ ga anya ịzọ aka ha si men ahịza si men ịchọ nọ n'imi ahịkọ mi ni n'enye ahịa Isa ini dana nanda da ko ya ah, oda mi da ko ka mere bi mere bi da ore ka Cause ina ra fa ina na hira won. Kai. Alaja na hira ra fa ya no ra na hira da la ilaha illallah. Munafiki da rune to ke nonon. Munafikun. Ada ba ziyen. Kai yanya da ine hono da walaji. Yawmal kiyama di ere ni ra mo de hurai. Ani bre yan wo mori ɛdi akuku de da wa ɛkɛ e na se ma hɛn wɔ alasek iza ahɛ yain nɔsɔn iza ahɛ yain nan wa na hiri da uka mɛri bi mɛri bi da da rɛ dɔnya da rɛ kaa ira ira yi iwɔ ne nyɛ kɛ do nana fa wa wa jɛ do a kɔ wa kusa lan do a kɔ ka alahu akubar maa kubi ibi wa kun. wekwụnyeza lọnụ akụ oyi ubi because enwe anama na amị onyida munafiki obi ọja ahụ nya ebe dami sọdụwan sabilila dọla mịka enwere na amị sọnọn asẹni kure kodo dibi obi agoka ero kẹwùrù kọ abẹ ìjọ náà bá nù wà bó dibi so àní ani nke enwe na-eri ọya atụ eri ọya atụ dịkọ ya kufuru gọọmenti dọla nnọọ mebi kufuru amada ikọ na-epewa kampen da pewa kampen da nwunye rali dịdị ama ji ya karị dị zọ nọrọ ka mgbe na ọdọ ọhụrụ anyị ani bilosu ke ihe nwe nwanyị ana ọsọ ere ikporo dịka ya ekekwu ejizala ekwu ejizala ọbụ idul fitir ọbụ idul adha kuwa abe to kene nuwe tebura an ka ya korona na bọza ko mo hin ọkụ ihe anyị eche ekwe echi abikebe dure ebe ya bal nene ya ama ni ne dure ke eya nare nare echa echa na ere eya nore eya no na kujuma na ni ni da aka hati men la ilaha illallah jiri kwa kwa se mahen muna waya bazo kireza je bazo je pireza adana amen ana ka ku kenne ye e amen muna do obshoze rojo oborojoze then adana ye cuz adoro ro ye e ka hen na se men what do you mean cannot phantom it what type of play وهذا اللعب الشيطاني this is highly satanic the satanic play And we play money we no play do ahi ahi wan sin men so ewni ha jami are ewni adam rev town kure so ne na tara ni abba na man wa we bar ma ka shadu la ilaha illallah wa hala wa men islam islam kufur kufur echisala echisala ebebebe echana emechana echana echana awala wananyani yaa onini yee ɛde yaa onini ɛde yaa onini waa maa onini hun na hun na zɔyi do didi ni mori didi abɛ mori dɔw bɛ kye ko mori etwa ni bɔbɔ and atɔ na ake mori diɔ na ma gbɔnto mori ɔna ɔnɔ ise kafir imam shafi'i rahimahullah kɔtɔtɔ na awusa ɔka man zabaha shay'an fi idil milad yuksha an yamuta kafiran ɔkɔtɔtɔ na ika eku ye idi eku ye idi mori di. ọ hụsa ka ọ nịrị ọnụ ka mọlidi ọ ka ọnụ anwụ ehi ọnụ ka ọnụ obi na-esusu isu usu kavrik kụdọtị kwọ ntụ omori hin dọba dada wee sịrị ya nebi wa nyeze di mere olu sịrị ya nebi wa eze ọsọ enyin wee sịrị ya nebi wa sasa wee sịrị ya nebi wa kusala wee sịrị ya nebi hụ na ebe ọ ha hụ na rekọ ise anaghị chọjọ tọba ete wee sịrị ya nebi nyize ịza wa akịza ịza wezi leo maybe wa amebrother sasa wa baya tu ba ba da ko leo nebi wa he oza he ba jindo da ka to de chipa do resto de chipa aroha ogugure ba roha da ma ne ya utino divi do ba kutu hanya ko ni sire ya nebi sheitani omo na do horai bi asa so zai ni ya nyo zai ụzọ ya hụ nika ya jezo mori ya ka ajọ ụmụ ọtụtụ ka ma atụm abere na ịdị ọzọ ma siviri siviri amedi ya ha hụrụ na ọnyị ya ahịa na ọhụba anyị nini ịna ọzọ ya amị kọwa ma ọzọ nọ nini Ọ ni ya atụ hụ na ndị ka ewere hụ na ndị asọrọ mị di ya ma ka ya ahịa ngwa asị na bụ ma ahịa ọ hụrụ wani da ya shi oye do wa do ye wa si zige nwa o oita mai mo hin kono wo ho banya na sin re ku shetan we du sa hai na dini se ke ha ore pala wen o ya na ne bira ari ajin e ba ne bira onya ke ma ko lo banya ni nigeria je du mara ni bira da ba za re ko bro banya ba so banya banya e gwa be na tura abuja on kene wani kano e megun ani bira anu moto e eh, anu moto e buja anu moto wa se me anwahi omori yɔ ɔta ho ne ŋɔ zɔrɔ ro isa na eyi kyɛ ɔra isa ɔra vɛtsi tɔ zɔrɔ ro a boro ya no dɛ kɛhɛ ne eyi ne ŋɔ no zo su ɔsɔ gyina tɔ hɛ wa kɔsan wo edu za ha tɔ zɔ omori hi rɔma sewuri kan wa mi hɛhɛ ni yɛra ɔsan wòle si ita na so lɛ jɔ wa ɔmɔ rɔro wa saa sɛ omori hi do amadu ekomo na na wɔ sɛ suye pɛtɛ do asasa do le bedo ko mori ozi shaitan ha ho na ban mo mori a ha ho na ni kuna do ha ho ni shaitan e won ya nyon na do ha wa na'udhu billahi min shaitanir rajim اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم حقق إيماننا اللهم حقق إيماننا اللهم اجعلنا وشرفنا ممن كرمهم الله تعالى بحمل الجندية على الأرض ممكنة على الأرض مستخلفة في الأرض مؤمنة من الخوف وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أقوموا إلى صلاتكم يرحمكم الله